السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أبدا توفى الله عليكم إكرام هو جنجة طارق ومبارنبوة محمد صلى الله عليه وسلم وعن ابن عباس رضي الله تعالى عنهما وضع حديثة قدر عبد الله بن عباس قلنا قبع ونسي وما ذلك أن رسول الله صلى الله عليه وسلم أمر رجلا أن يضع يده عند الخامسة على فيه وقال إنها موجبة رواه أبو داود والنسائي ورجاله ثقات عبد الله بن عباس قلنا النبي صلى الله عليه وسلم قطع أراكم الله سوء nígbà ó kó ẹ̀sùn ìyàwó rẹ̀ wá tó bá nàbì pé ìyàwó òun ṣe àgbèrè. àlejò akọ́lá rẹ̀ pé yàgò àyàgà hu ìlọ́kọ̀ àlàfíì. àlejò ni kò fi ọwọ́ rẹ̀ kó fi tó ẹnu rẹ̀ ìgbà àkókò sí ẹnu rẹ̀ nígbà tí ó kan ẹlẹ́ẹ̀karùn-ún ìyẹn pé yóò jẹ́rìí ní ẹ̀mí ẹ̀rín òun fi ọlọ́run bá búra pé ìyàwó òun fẹ́ ó sì àgbèrè sọ yóò wú ní ẹ̀mí ẹ̀rín bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ẹ̀ka àpò òun ni yóò wá pípé ìsìnkú yẹn lọ Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n tọ́ka sí ní ìyàn ó fi ọwọ́ rẹ̀ sí ẹnu tó bá yẹ pé òun parọ́ ìlànà ìdínà ọlọ́run ní ọmọ ọgbọ́n òun náà níbi sọ̀rọ̀ máa wà lọ tẹ́lá lọ sọ ní ìgbà yìí owó ṣèpè ní ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ náà ni obìnrin náà òun náà wọ́n ṣe ló ṣèpè àfọwọ́ àbúdáwò náà gba àdékòwò wa wọ́n ní àwọn tí wọ́n wà níbi tí àdékòwò yìí wọ́n gba àdékòwò náà wá àwọn tí nífọ̀kànlẹ̀ lórí ni wallahu ta'ala àlàyé sọ́ọ̀t sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh bẹ́ẹ̀ náà là ń bẹ̀rẹ̀ àwọn yẹn ní dèdè ṣùgbọ́n mi náà èmi ní dèdè lórí ìlú kókó àmì hòtẹ́ẹ̀lì náà láti jẹ́ bí bí wíì tó lọ ibi fifteen or twenty after ten tó bá bẹ̀rẹ̀ and then mo ti wà nígbà yẹn níka bí ten after ten bí ẹ̀ méjì náà ló ti ẹ̀ dé mọ́sálásí gbà rẹ̀. gbádùn ìyàwó rẹ̀ ìyá ni pé ìyàwó rẹ̀ ní tó fẹ́ iná ní orí ẹ̀rọ ìyàwó rẹ̀ kò rí nǹkan tí ò tọ́ lọ́rùn lára ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu bí ẹ kó ṣe ní ṣe kó mọ náà dá ọlọ́run tó gbọ́mọ fún la ṣé bá ní sìn ọlọ́run ò parẹ́ sí ìyàwó rẹ̀ ó wá ní rẹ̀ nìyí tó lè dísáàdì pé òun níyàwó kejì bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ìjà pé ìyàwó kì í dárí hùn ní abẹ́lẹ̀ kẹta abẹ́lẹ̀ kẹrin àwọn àkámù àwọn òfin tí bi òfin ẹ̀sìn O wà lórí náà òfin ẹ̀sìn mélòó ni márùn ìgbà tí lè ọ̀ràn yàn ìgbà yẹ pé ìgbà tí ọ̀ràn yàn ni ọ̀ràn yàn lọ́kùnrin takú pé òun ò ní yóò máa jẹ́ ẹsẹ̀ tí ìbá ti ṣe lè ṣúra ti fi so ẹni yìí ní fi ṣe gbogbo tí ń fẹ́ ní wá àṣà ìwé ẹni kì í sọ̀rọ̀ tó so lè decide fún wọn ní fẹ́ ìyàwó kejì kì í ní kó ṣe ní haram kì í kó ara lómi tó fẹ́ ìyàwó kejì kó náà rí bí tiẹ̀ kí ó náà rí sí tó tẹ lọ́mọdé ìyàwó rẹ̀ ó wá fẹ́ ìyàwó kejì kó máa rí kí ló tún wá kí ló tún wá ó tún hàn pé àìfẹ́ tiẹ̀ ń kìí ṣe pé kò kàn wú bẹ́ẹ̀ ni ó kórira rẹ̀ ni kó tó bá kórira rẹ̀ kò ní máa tún sọ fún ẹni tó náà ríbi tiẹ̀ síwájú ní sìn but kìí ṣe ọ̀nà àfúnyẹ̀ nìyẹn ní tí ó bá dẹ̀ sọ ọ̀nà àfúnyẹ̀ tí wọ́n lò wọ̀n ṣe so bá a láìpẹ́ wọ́n lọ́wọ́ tó àgbàlẹ̀ sọ̀rọ̀ àyẹ̀kùn sálàmùlà. ẹ̀rú bẹ́ẹ̀ lẹ́jọ́ lójú ọ́nìsìn. tí ọkùnrin bá tó bá gbọ́ tó bá dó dáadáa kò ní mà ó tún mọ̀ pé ẹgbẹ́ kan ló fi sínú àfi àfi tó bá jẹ́ pé ìyàwó ìyàwó alákọ̀ọ́kọ́ òun ó ní ó ní ìjáde ìjáde pẹ̀lú tiẹ̀ má lọ máa bọ̀ ó lè rọrùn lápòjú ní ìsìn ọ̀nà ìkànnà ti ṣiṣẹ́ ṣẹ́gbẹ́ ti sìn àlẹ́gẹ́ àwọn òbí tiẹ̀ ń gbélé yìí tọ́fẹ́ tọ́fẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n lè fi wọ́n lè jọ máa lọ òbí eré kejì náà gbélé yìí àǹdẹ́ ọ̀nà bí sẹ́ wọn ò yọra wọn àwọn gbẹgbẹ́gbẹ́ bọ̀tọ́ ẹ pé yóò bá ṣe lẹ́yìn wọn bẹ́ẹ̀ tó gbọ́ ọmọdé pé bí sẹ́ ń jẹ síyà yìí tọ́fẹ́ pé máa ń gbélé jáde pé yàjọ òṣèré jáde definitely gbogbo ọkùnrin gbogbo lè jáde sọ́ra ní sìn so gbogbo ọmọ kéde nígbà mí kéde pé obìnrin yẹn ló lè ní fọ́ọ̀tì ó ṣe ti pẹ́ pé látọ̀dọ̀ ọkùnrin ló ti wá ẹbẹ̀ ti sìn lóòótọ́ ni sọ ẹlòmíì kò ní sí yàtọ̀ lóòótọ́ a sọ pé kí yàtọ̀ wà but ó gbọ́dọ̀ jẹ́ sí pé bí ti ń rí kọ́ ó rí pé bí ṣe fẹ́ nìyẹn kò kúrò ẹ̀ fóun ni so and then ó sì máa ń ẹlòmíì náà gbọ́ ẹ̀ ti sọ kájú lójú kejì kébùkù wọlé òun kún di àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ ya ni yàrá kó bí àgbékẹ́ náà nítorí àgbékẹ́ náà lóko ó fi náà níyàtọ̀ lọ́tọ̀ ọkùnrin jẹ́ àgbékẹ́ báyà ó bẹ́ẹ̀ sẹ́ni pé kó ti ìtọ̀hún dànù yàtọ̀ máa jẹ sọ́dọ̀ rẹ̀ mọ́ sọ́gẹ́ ti fi àṣìwé mi níyàwó kékeré àwọn ìyàwó kékeré lóko ó ní dé àwọn ọjọ́ tí wọ́n fún ọ tó kú sílùú pẹ̀lú ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ náà sì ni bọ́tú bá ti yẹ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ni yóò wọ́n á pín ara ẹ̀ yóò wọ́n á pín ní déédéé nígbà tó wọlé tòun ò súwa pé kó súwa tó fi wọlé àánú la ṣe fún ọ. àwọn obìnrin yẹn sì máa pa àánú lẹ́sẹ̀ báwọn tó bá ní sí pé wọ́n pa àánú ni nítorí léyìí ojú méjì ló lè ní irú ọ̀rọ̀ yẹn kó ló jẹ́ pé pọ́ọ̀tì látọ̀dọ̀ ọkọ àbíkẹ́ pé ìyàwó ẹlẹ́kejì yẹn kò lórí nígbà tó so káwọn méjì tàbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ọlọ́wọ́ kọ́ni ó lè jẹ́ tàbíbù fún èyí tó sọ yìí ó lè jẹ́ ó lè èyàn lè torí ẹ̀fẹ́ kó lè bá jẹ́kọ̀ọ́ ṣe wá àti fọkùnrin rẹ̀ àmọ́ pé kò nítorí kó lè bàa jẹ́kọ̀ọ́ ó kàn jẹ́ pé punishment ti kàn wípé kó má jẹ́ punishment tó gbọ̀ngàn jẹ́gẹ́ bí ọ̀gbìn mo fẹ́ ó ní sọ́nà kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ó ní eh, ó ní bọ́dà kan ọlọ́run ní gbàgbọ́ yẹ ẹ̀sìn ẹni tẹ́jọ́ bára wọn bò gbàgbọ́ yìí ó wá gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú gbogbo ní gbìyànjú láyé normally yẹn jẹ́ ń discourage òfin mi ìfẹ́yàwó kejì mi ìfẹ́yàwó kejì fáfáfá ní sùúrù fẹ́lẹ́ yìí ní sùúrù fẹ́lẹ́ yìí ó padà sí kò sí òkòtò ẹ̀ rẹ́dì ó wá bẹ́ẹ̀ bá dé pé àwọn ọmọ tí wọ́n ń gbìyànjú àti tó máa ń rè sẹ́kẹ́tì tí sẹ́kẹ́tì ń gbọ́ tiẹ̀ ó wá bẹ́ẹ̀ bá délé àwọn ọmọ náà àwọn ọ̀gbọ́ máa ju kọ́ bọ́ pé ọmọ àpàlà tó kòtò mi náà ni lọ fẹ́. nǹkan tó gbà tó fẹ́ tán ṣe pé tàdíb ló fẹ́ fi jẹ́ fún in fact ó ti ó tó tó báyìí dé ìyá náà bá yíra padà so nǹkan tá a sọ náà nìyẹn ó ti yíra padà ṣé wàá ní sẹ́yìn bó tẹ̀ yẹ pé àwọn ẹ̀pà ò bá ọkùnrin ká máa ń pè ní ọkùnrin pé pé ó wá padà rí pé in tó ń expect lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ kò rí ẹlẹ́ẹ̀kejì ti rí kámọ̀ tàn ara jẹ yóò ní fẹ̀rẹ̀ yàrá kọ̀ọ̀kọ̀ lọ. ibi tí ìfẹ́ òun sì ré ọlọ́run lòun ò lè mú ọkùnrin mẹ́ èyí òun ò sì ti láéláé mo fẹ́ ní ti àwọn ìyàwó mi bákan náà àmọ́ kò wá gbọ́dọ̀ jẹ́ sí pé in tó wá jẹ́ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ tó kó ṣe fún kó má ṣe fún kò gbọ́dọ̀ ju pé ó sì bẹ̀rẹ̀ mọ́ ní equal right àwọn àwọn pé wọ́n gbọ́ ní kó ọ̀la lọ́dọ̀ rẹ̀ àsìkò mélòó nínú ọ̀dọ́ lẹ́lẹ́ yìí àsìkò nínú ọ̀dọ́ lẹ́lẹ́ yìí kí ni ń fún eléyìí kí ni ń fún eléyìí àwọn nǹkan tí fún wọn ó gbọ́dọ̀ máa jẹ́ eh, ó gbọ́dọ̀ máa jọ́ ga sọ ọlọ́run sàmànà wa níparí níparí ọjọ́ ti lọ àwọn tí náwó ti pẹ́ wọ̀ àbí náwó ti pẹ́ ẹni sùn náà. Okay. Okay. Èyí tí Islam wá tún sí náà nù. Ìyẹn ni pé wọ́n ló kọ́mọ̀ nílẹ̀ Yorùbá pé bí ọkùnrin bá fẹ́ àwọn alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ báyìí yóò pa alákọ̀ọ́kọ́ tì ní ẹlẹ́kẹ̀ẹ́ yìí ló máa jẹ́ olùgbé ọkọ. Sọ́kùtì sáà tó fẹ́ lẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀yin ẹ̀lọ́sìn mi dé ẹ̀lọ́sìn pẹ́ àlú. <laughs> Ìdádé àti ọ̀dà ni nígbà táwọn olóyìn anábì sallallahu alaihi wasallam àwọn obìnrin pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ so ìgbòdé ọmọ pín olú fún wa ni alákọ̀ọ́kọ́ ẹ̀ tó bàtà ní fi ìyàwó ìyàwó Ummu Salama rẹ̀ Ummu Salama náà ni so ọjọ́ mẹ́ta lẹ́yà kálẹ̀bí pẹ̀lú pẹ̀lú wọn torí kí wọ́n ti máa rèé ìgbà tí wọ́n dúró tí wọ́n ti ah kò fẹ́ àwọn fẹ́ kánẹ́bí kúrò dá wọn ìgbà tí ìgbè tí àwọn ọ̀sà báwọn yẹn ń lẹ̀ ni àṣà já lọ máa pè láti lẹ̀ wá kí padà wá kan lọ́ni àwọn ah, ní ah, ìyẹn fẹ́ pẹ́ lọ́nà ọ̀dà mo ti gbọ́ yìí ń lo seven days pẹ̀lú rẹ̀ inú rẹ̀ wá dùn àmọ́ seven days bá lò pẹ̀lú rẹ̀ yìí sọ láwọn tó kù tó bá lẹ́yìn òní seven seven days yìí òní kí padà wá lọ lò ó ah, ó wá rí pé lẹ́yìn òfẹ́ pẹ́ o sọ́dọ̀ olùfẹ́ pé ní ìfúnlẹ̀ takótó kan o àwa rò pé àkúnfẹ́ kan ní sùúrù èyí wá tó ní sùúrù sí tó wá kẹ́yọ̀ kọ̀ọ̀kan làlẹ́ pé ẹ̀rọ kọ̀ọ̀kan kan láàrin seven days ló padà kan so eléyìí ni ti Islam wọ́n rí bí alákòóbá ti dé alákòóbá yẹn bẹ́ẹ̀ ẹlẹ́yìn bá ti dé kápá alákọ̀ọ́kọ́ tì bẹ́ẹ̀ yẹ kí ẹjọ́ bá ti dé kápá Islam ò fẹ́ Islam ò fẹ́ sọ wá tábà sì ń síbẹ̀ kí abẹ́rẹ́ ọlọ́run ọba so mẹ́lẹ́ ọlọ́run ọba ń fẹ́ ó ní àwọn májẹ̀mú nínú tí òfin ní ìlú gbọ́ ọlọ́run ọba so nǹkan tí wọ́n fi ń ṣe tí wọ́n fi gbalada ni at the same time tí yóò bá sọ́ra yẹn máa bẹ̀rẹ̀ látara rẹ̀. wọ́n á níparí wọ́n ní ọkùnrin ọ̀yà pé ìyàwó àtọkọ tí wọ́n ń tẹ̀lé ipa bóyá wọ́n lé òrùngbà pé bó ti ṣe kékeré òrùngbà yẹn bóyá ọlọ́pọ̀ ló ti wá ẹgbẹ́ ti ní sí pé àwọn fẹ́ súnmọ́ ìyàwó wọn ni àbí ìyàwó ló tẹ̀lé òrùngbà rẹ̀ tó wọ́n fẹ́ kọ́kọ́ kan sọ́nà lọ́sàn án tìrìpá wọn tìrìpá àwọn méjì wọ́n wà ní òhùn náà ni wọ́n tìrìpá wọn tìrìpá àmọ́ ojú ara ọkọ kò sí wọ ara ìyàwó àbí hmm. ọkàn pa jáde pé ó kàn ẹ bóyá ẹgbẹ́ ó kàn ra wọn ẹgbẹ́ tí ní sìn tí wọ́n kàn padà jáde bóyá bó bá kọ́ọ̀lù kan kọ́ọ̀lù jìjì kọ́ọ̀lù jìjì náà ló lè rẹ́ bàbú bàbá wọn padà tó tán mọ́ sí àwọn méjì tó wọ ẹjẹ́ náà kò padà dá wọn ní ọjọ́ náà ìgbà tí wọ́n wọ jẹ́nẹ́bà ní sallallahu alaihi wasallam onígbà tí eré àdákàrí ọkùnrin erí tó bá ti wọnú ara obìnrin kọ́dà bí òjú ẹni rí lọ àlẹ́bí ni ó ti di dandan tí wọ́n wẹ̀ kọ́dà bí wọ́n bá tí ọkọ tí ò bá rìn lé gẹ́gẹ́ gbèsè kò tẹ́ pé ẹ̀yin ẹnu onírúurú ti wọlé ìwò tí di ọ̀ràn àyà fi jẹ́ pé láàrin pósẹ́sì náà ti ń ṣe nípa náà àtúntí jáde lára ọkùnrin tó tó lọ wẹ̀ ní o wallahu ta'ala ala bi sawab. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته